ṣẹ́ oyún ṣẹ́ oyún ṣẹ́ oyún ṣẹ́ oyún means abort ṣẹ́ oyún means abort má ṣẹ́ oyún o inú rẹ má ṣẹ́ oyún inú rẹ